ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته يا كم يا أنايك ọrẹ mẹ́ka ya ha tini lafiya ini ẹkọ ya na ke anyi ẹwura he inu hɔ bi ul awwal awa wele 1437 ana ikon tumori hijira maka na medina ihe dosel huwa ibo ihana yake anyi uhuri hinon eno huwa ureba era 2015 wani gaya sarasi penwa dome ka yanyi ziyadatun fi ahlakina dome ka yanyi dato ini enwe bila anaika awoloki okumuli ome onobe kaifa takunu miftahan lilhair ome menyangu bi kawabe ukokoro ana ka ukokoro izobi ndị asọbụ ukokoro dibi imeshabe da kwobe ileili irinyi ana ka ọba meke ọdọnyanwụ ukokoro ila da ikoni kare na na ọdịrị ma ọnọbe ala ilmu nafe iroye ana ka ebe ordinary iroye ebe sociology ebe pharmacology yani ilmu shar'i iroye anaika iroye shari'a abin anaika tastanirru bihi owa si metuhui oyi woro jose ini ka ọrọ mejere ini irei adinan ọni yana sajin umuri osi afte ọnọsọnọ ọbẹ ọnọbẹ يعني العناية بفرائض الإسلام وواجبة الدين يعني أويتية إن قدم مدود شيء بفرائض الإسلام إثناء كأو بابو أو بلال أو بابو الإسلام وواجبة الدين أنا كإلى الصواب إن ديننا قدم ذلك العناية بفرائض الإسلام oiche yete doro nyane observe doro nyane shi petere lele ababo ahek islam wa wajibatu din ati ere ere so anawalka orombe ina dinon wal ijtihad fil qiyam biha doro masawore ini oisho je watahkiku ha ato iku hilela daga fa inna inayatuka bil fara'id awere oiche yeta inere ababu wa ihtimamika biha atoiza gigirima wa muhafazatika alaiha atoisiri yaftahu hulaka awa na min abwabil khair ino zaida wa abwabul bir ati uzi e bilobolo ma la yahtur laka bibalik isana kai we shairo isana ka obi na ya waba me wala yadur laka bihiyal o isina sewa win resuluwa maniro e isana ka obi ni resuluwa we rabe yani o oh, vina ya ka no men o oh, le bi le so dake wa shawahidu ala dhalik o oh, ki benu le non wa dalail kathira ati sana fezo ororo lakin itazi bi zikri ba'daha ama o wa hom le kama mahe epa enele non o ki ja fi sahih buhari o be ni sahih buhari min hadithu musalama hadisi umu salama umu almu'minin onyi okomori zawju nabi usan nabi sallallahu alaihi wasallam annaha qalat o kaka istayqadha rasulullah sallallahu alaihi wasallam zata layla onto mori sallallahu alaihi wasallam o hara enira honya faqala lo kake la ilaha illa allah enyu muri osa anaka o ho heke o ura heke aki allah wa fi riwaya ini riwaya ni kola do kaka subhanallah onin ni bo morihin ماذا أنزل الله هذه الليلة من الفتن يعني ويل سنو مريتي أتى إن رهون إن لي فتنة ماذا فتح الله هذه الليلة من الهزائن ويل سنو يكمل يوري نزان إن إن أموما إن أيزو مريه إن رهون ok oyimani konon to mori sallallahu alaihi wasallam ono man kallahiz oni kaya tiyete oni kayire ayo halqari ul karim e wona e ka a kuwanon do wonu ban fitanun nazalat fitina o tiyete wa bi wa bil halail khairin futihan ozi ana e ka enwomo enworo mori ejire ebonon manu ya hero non to mori sallallahu alaihi wasallam sebi oze onozo yada uzo oze chiete bitine chiete doki man yo kezo sawahibul hujurat yusallin ena hezine hine hiyonon den na kwete den na kusala فإذا كنت فإذا كنت تريد لنفسك إتقاء الفتن أوكا إجو ويسي يوم أوكاي وانيا موها هون سناهي بتنا وتريد لنفسك أبواب الخير duwe shi ya wa uzaida wa durub alhair ka wa tul sana ka e po iza banan wa mafatihul hair atukwa koro iza fa hiya fi salat aqo ni sala o eko yani wa man isanan o ni ka e oro ku sala lak wala allaka e ala hunna tastazkir ma kana yuhafizu alayhi nabi awa tamawai isana ka nabi sallallahu alaihi wasallam o sele inda duhuli masjid ijo mana ngun malasi والحديث في صحيح مسلم حديث أن صحيح مسلم من حديث أبي أسيد أو أبي هميد إن حديث أبي أسيد أبي أبي هميد قال وكاكي قال رسول الله صلى الله عليه وسلم أنتم مليو كوموليو من ولا دولة موحى إذا دخل أحدكم المسجد إجاز نجاز نعم نجاز ملسي فليقل وكاكي اللهم أمري أفتح لي أبواب أبواب رحمتك نزمي orisabe uzi ayan be wo mori subhanahu wa ta'ala wa idha haraja ijo wa to e, falyakul kakaye allahumma inni as'aluka min fadlik o mori ma husainu banyao wa fi riwaya in riwaya ni aftaha li abwab fadlika nuzemi uzi ana kai e, uzu banyao wa ne wo mori subhanahu wa ta'ala daga fal ikbalu ala salat o ko imani be ki salah ha wa wafiluha atoisu mukodowa me yanduwa wakusala no fatuhun li abwabi rahma bonu zen yuzana kai uzayan wa dok wadauha ta ma makamila isala no duwa showe duwa showe inoge gwanda kwo etetere fatun li abwabi rizq bonu zi uzizin fakaifa yuridu li nafsihi man yanamu ana salat oke omeme nyanwushi oya nwa nọrọ nọ mani anamu ani salat ona ikabo swara ini re sala sala otu ụmụ wodo na ai swara wa man yaskur rasuhu ani salat ona ikre swanu ona ara ta ja ai sala o se ko eta do na ko an taftahu lahu abwab alhair ka an uzuna yon yani umme and an ha ka uzuna yon uzuna kai uzoi zabin dakwa fil bab ahadithu kasira inni uzonan hadis orunan minha enan ma rawahu tirmiziyu ona bisana ka imam tirmizi oda ben fi jami ehe inni jami tirmizi an abi darda wa abi zar hono be abi darda ati ummu abi zar an rasulillahi sallallahu alaihi wasallam hun wontu mo mo mo ngona da mo haya an allah azza wa jalla hun bo na ikono nyu do do chete annahu qala kumuli wa kaka ibn adam ma hewja nabi adam irkali min awalin nahar suwa murukumi ini oyinyi modo arba arrakaat oyi kuraka ena akfika ahirahu mebaho ino direman dake warawahu imamu ahmad imam muhammad don mandu hadis on wa ta abu daud at abu daud bi isnad sahih li na ko o jetere min hadis nuaim ini hadis nuaim ibnu hima ibnu hamar ana wali hamar wal godfa al godfani ana wani godfani fal hadis sahihun sabitun o ka nan o oh, zoza do hepeten wa ta'ammaluhu ayuha al qari al qaim o ka rure sunnan e wona kai aka ana bani ibnu adam ibnu janib adam erkali min awwal nahar yani memis kuraka me ene onye papa oyinyi ma o ekwohe arba rakat rakai na kene allahu jalla wa ala <coughs> umuri na ka onu chete hu don eba boniyun an rakaatika o hwenwan ini rakawa enyi so muri asiraka o ma wa kuraka raka wo kudio mori hile wa ganiyun an sujudika o mori ho hwenwan eni o isi bekata no asu bekata o isi bekata la yadurruhu wa la yanfa'uhu la yanfa'uhu ta'atu ta'in ama mai fanu yo isa asaa na sa sa sa sa wa la yadurruhu masiyatul eh, asiya o umare ko kata yanwo oyirivi anana ikaye a mebe ari umuri subhanahu wa ta'ala ema nyem katona wi umuri lak walakin amma hadha babu khair usono buzaidan wa fatu khairu laka do mi kuzaidan nawo yaduka ilayhi rabbul alamin dahi woni nani numuli na ikaye ono wadari hehen yakulu shaykhul islam ibn taymiya shaykhul islam ana wazi taymiya okay هذه أربع عندي أوكي ركعة نناك عدمي هي الفجر وسناتها أنا بصلاة الفجر يعني صلاة الصبح أتي سنة ركعتين الفجر يعني أنا أي معنى قا دك يعني سنة راتبة قبل الفجر أنا بسنة نايكا أراكو نايكا أنيو كابو كوتوا بدال الفجر وفريدة الفجر أتي أبابو أنا بصلاة الصبح akitarkaha fi awali nahar onoda mani ko rakono onoda mani ko eni oyinyi modo summa tanala hadha alhayr amim awa wile mono do mani van o idana man den wan wal fatu azim <coughs> ato inu zana ikai o inu zo den wabe doki fa kam yuhurim min alhayr aya aya awe ina na ikai ola abenyi tiyo o idana man yanamu anis salati alfajr ọ̀nà ìkàbẹ́ ẹ̀sọ́ra èjísálí ṣubú yóò tútù dá ìkùnmọ̀ wẹ́n sẹ̀sẹ̀ wá sọ́ra ni níbi ìjẹ́ nídàá anyị ọgụ nyọ́kù ìdámọ̀ ẹ̀kọ́ mú ọkẹ́ inú mu ọzọ nọ eji agha ẹ̀tẹ̀ kàmá jẹ́ àfil hadith asman kọ́mọ ẹ̀bẹ́ ní hadith hobby sanabs dúró káyé ayan dò kasilan oyi si ee nyi sɛ naa kaa yɛ ɔsɛ hyɛ nwoma wa aka program naa ɔka program soso oh, mu no kɔ eight o'clock ɔno juntu o because so sluggish anaika he is not ready to do anything about beneficial to his life lɔke ogulikɔt abuabil hɛri anhu yani ere eguhia uzaida wasudat abuabil risk ozi ize dole ere eguhia no. wa awalu yom huwa asasu oke oni pape e ko he onobu yetanen wa zimami dai ka onobu tumtum yanen wa huwa mutanazzal tanazzalul arzak o muriyono one chize heten wa mutanazzalul barakat dai ka one chi blessing le fo izai heten yakulu ba'da salaf oke paine ele kuma kuma na para ho oke yomu kamislo jimalika jamalika oke ko ya wa ya suman kira kuma wa bon ina msakta awalahu wasu wazo pari obijan tabi aka ahiruhu odireman da sasaw faman lam yamsika awwalul yawm bi ada'i salat ona ere wasu wazi orupa ore wasu waza ekuhi papan lere oishowe sala ماذا ينتظر في بقية يومه سو كجيزي إن نبتة إن هان أنا بكا <coughs> ولا بروها do wa kusala enu mana a chere ka ko den oyi je onu ko je ile ko ya na odu ku elu ka ona ndule ko ku muri oru ya me polu ile nu wo oyi za na inu bai da hu nu bai na ya na ka onu yadi ne na ewe same because oku muri oru oru sali subuhi bana heavy for them dai ka ya ije oyi o ma na to we des na si bi nyete pepe de ba ya te ana muhammad ana wika wa ku salatu ni subu den ana wika o muri o mani garantia da koro akora kaina den wa ba ha do jintu kweten doko nafila before rakatain alfajr den o iza o denwo o be abo dole ko mo na wa taala e bi ji o onye keke no wure o na ala o muri no ze he o da ya unete ene onu oichi ona ka ye wa anyi ọ̀nà lọ́kì wọlé hàdà minal asasi azima ọ̀kì àgbọ̀wọ̀ ọ̀yìnyí òhìẹ́tẹ́ anáìka òhìẹ́tẹ́ dẹ̀ wọ́ọ̀rẹ̀ fífàtò àbúwá bilhair ẹni ọ̀yìnùzí ọ̀ìdà àlà nàfsíkà yẹ̀wọ̀ wọ̀tà wàhálà àhọ̀rín àti ọ̀nẹ́sánà ìkẹ́bẹ̀ mọ̀hàfàdàtì ọ̀yìsèrè àlàfàrọ̀ ìdìlì islam ìsánáìka abáàbò ahẹ̀kọ́nà náà. wa ada ilwajibati din atoyele showe sana ku wajibi awi na dini dako wayate fi muqaddimati zalik as-salat ala meseri ababu islam ati ilele sana ilele sana dini awdo wi jeni ni ono wi islam ono wi salat ya no no wi salo ikun ona dure ke afte ini arkanul islam yani egangan islam amaka ka bunya al islam ala hams awwaluha shahadatu an la ilaha illallah وأشهد أن محمدا رسول, رسول الله وهذا أعمال للسان والقلب وليس فيه أركا وليس لجوار شيء فيه يعني سمع نواسر عليك دائنا ووقر في القلب أين نتموى أمه amma inu chenwo da ama isi papa na bezo ono bi asolatin yani wa ikomi salat ono dure ki sala o ini obidi ini sana ikaye oza ame ana so irasuwa izayon dɔmi kɔ wokɔ kɔrɔ ila dɔk wanzur aidan lɛkani fi fati abwabil hair ɛnu kɔ kɔrɔ ila sɛnɛ ika ye ɔba nuzɔ ila laka yɔ fi ibadati siyam inu ɔyɛrɛ ma hɛkɛli la wɛ gbɔmin zalika ina sɔ inan alhadisul azim hadis ɛnɛ ika hadis ɔdɛm wɔwin alɛbi kɔla fihi nabi ana ika ye anabi sɔɔlɔ alayhi salam ɔɔ kaa inan idha kana awwalu laylati min ramadan ọkìjọ ọbẹ e ipaapa ẹni rahọ ramadan futihat abuwabul janna ozi al janna dọọna wagolikot abuwabul naar ozi rade igwe wasubida shayatin shaitan da ku cakacake ya yawa taho wana da munadin ona no ona ahioda da ahioda ya bagi alhair euna na da akbil jishiben waya bagi ya shar e eh, wona nay ko diwi usin waden amsik zuwa ture nyine fal ibadatu wal fara'id o ka wari ibada ati ana babo al ihtimamu biha do do dubani duwa ze ire non ire gigirima wal muhafazati alaiha ati duwere sere hadha min akbar al awn laka asanan ayni ogowo demo li an takuna awwala miftahu khairu ala nafsika kawabe inonyi papa wabe ukokoro iza ya nwa wata wa miftahun khairun alal ahirin alal ahirin duware ukokoro iza ya ne sana ikai ebe yani oyina ne ke ozosere ababo atire reso adinyanan oba meka wizo izana wo ona ona lure kisala ono nyima ono ijisala wo je do me kisana wo je ona dule ka awwalu ma yuhasabu bihi abdu yawm al-qiyama as-salat ete pa pana wa holu hu se ko yawm al-qiyama ona bi salan oye ko ana ka fa in salahat ana ki salan no zuda faqad afla wa anja odono ora ha yandora lele ko yandora ino na keri wa successful and safe wa in fasada ana ki salan no sidu faqad haba wa hasara odono ora juru wendi hira lemen asa ana ka al'amru homis ire ana tohohe mujahidatun nafs ala bodi anil atham ana ka ozo paya ne kureko ozo paya ne masore ala bod kono nozi anil atham ire ana ka ebiyawen daga min al'umur ore ne re alati yakunu biha al'abd miftahan lillahi ana ba meka ori hawo kokoro ida magala kan lishar dowe ogu oigu yodibi mujahidati nafs ana be oye masobo oye masobo le layan ala bodi anil atham kono le le sana kai ebiaben wa tajannub mawarid al haram do no le le ahana kai ahe haram oben ahana kai ile na ka o mori oyo ona hora na ido ni do kuya ne ya wa ma'siyati allah ahana ka ba le mori bi tabaraka wa taala umuri na ka onu ne ba ile so ila tun ne ba ba ne ahụnụ were karịa omori ebe asoko omori asụrụ na ya atụ ụzọ kọtụwa ya atụ ụzọ onye nwụrụ bahuru ahụ ọnà rọwà imam ahmad imam ahmad ọdọ wẹ rahimahullah umuri amayamba fi musnadihi ini eh, musnad ahmad ibn hanbal an nawas ibn sam'an honu wa nawas na wali sam'an radiyallahu anhu umuri hinayra anna nabiyya sallallahu alaihi wasallam baraktala nabi Kọla o oh, kaka inna allaha daraba masalan umuri o oh, mapejiwe umuri o oh, jode tai apejiwe siratan mustaqima ozi anaghị anaika ono mani borojirin ozi ka enyo irara inan dɔk wa ala jambatɛ sirɔt abwab ina kahuzene akahuzeno aiba danyi ozi anamani hinani وعلى أبواب ستور إني أذنان داني كوتن مرحوتن أنا ما نسجى أنا ما نتولى أنا ما زكوا وفي أول سرات إني أني بابو ذنان منادي ينادي داني أيه يلا أذنان كاي آه يلا يا عباد الله ما هون اليوم مليه ادخلوا سراتا ولا تعجوا وذنان وذنان ماني ولا تردانان wala ta ojo asanyu monu se ha ho na nene asanyu monu si jesi do na jiza ka ka ha uzanu wa boyi la bo bolotura wa min jo fi sirat inni inni nuzanon wa fi labs inu wasa wa min fawki sirat ebe bolonon munadi yunadi dalanyi ona ahyo ona ahyo dan ya abdallah ma hewali mori la taftahil baba asunu zene uzene yakaha nasuna fa innaka in fatatahu taliju agoka wa na wa won ana ko wa na nuzono wa hure ni won suma bayana zalika faqal awle madomi hayin le non ka ke amma sirat awe lo na kai o mani buzi ana ka porom porom don mana na enyo ya nan fa huwa al-islam ono bi wama sauran awere anamani kara na ika omani oh, kara ina de fa hududullah ehye omori obonon ono mo subhanahu wa ta'ala waskara jamu wa amma al-abwab awere lana allati alaiha sutur murhat ana ika onyi oh, koti na man tura fa maharimullah okona bisana omori omenyisin wa amma al-munadi yunadi awira na ka a ah, hioda min awali sirat ini oyin mulonon fa kitabullah ono wo moni na wal alquran wa amal munadi alladhi yunadi fi jawfi sirat awira orona ka a ah, hioda ina kano uzono aw min fawki sirat abikiri suzono fawaizullah fi qalbi kulli muslim ono wa shomori anaika o oh, ina yoku mori konkonya dak wa hadhihi min minnatullahi ala kulli muslim asani ni e ngo mo morihi ya boko mori an jala lahu fi qalbihi wa'izan ko muri o metina ayai wasi indama to hadisu nafsu ejo wa kare ye nwa li fatih bab min abwabil haram kai wa nuzi inuzi sanai kai haram wa ben au duhul shay'in abe koyen wo min manafidil batil ini uzi ana ka uza su gabe <coughs> tazjuruhu an zalik okay ayan du yoyo ayan do kayo kai ewer ko mani me do ka kai ya abdullah ma hewa wuri muri la taftah al bab asunu dana fa innaka in fatahtahu agoka wana talijuhu wa won oye wono men were abumono da si modibi mo wa zo ye wa mo iza wa ye aho ka nyu wa che nai nai ono muri meti nai naturally kai ozo si ye kai ile no nure odibi awe wele ma wa jin ozo kewo ozo kewo enyo na ka da wa da unjustly ile odibi awe ozo kewo ozo kewo enyo na ka do do ocheche ire odibi awe oroke wo oroke wo enyo na eka e isa na ahire ko ise ile odiwi awen oroke wo oroke wo enyo na eka dozo oyoyi ile odiwi awen ye ni ozo ma ni cause anyi wa che nai nai ana ka o kai asama ni me so we oichio ye tono mo na wata ara ono chuwe hete owe sababu zikr أو بذكري وذكر فإن ذكرى تنفع المؤمنين أو باي تماي إن سنة كاي وابد راي كا أنا ما أقول كويا لأن أنا كنا هنا ده في contract يلا now إذا كوسي أدبورو تو ده نا كيتشكة ده ما نقدر كويا فإن أنا إكو ديبي أما desire ده oyiṣẹ́ la ọ̀ mẹ́ka yìí eré anáwọ̀rọ̀ ká àmì rẹ̀ ìdáyìí náà ń dà sámi ana ma ayo liko nkonya o ma ni nyisa na mu wasi yo ana ke jo wa ni sana kai enyi shi ayo da ka ka asunu lo no ka wa na wa won ana na ka man arada li nafsi o ne ichi ya won an yakuna misahan lil khair kana wakala wakala da magala kan li shar don wo igu yo dibi fal ya'lam ala dawi hadha al hadith o ye tire sozi hadith onon annahu yasiru fi tariqi mustaqim kona aruse ile sozi anaikai uzono nuzana woro abin yubdi bi sahibihi ila jannati na'im anaiko wa abawul tulodo no duwa sa si kitab wa sunnan ebe shoda na wa mena nwo ono bi aljanna <clears throat> ana kiri he nwo mo ben ana ko wa islam onto muri sallallahu alaihi kama fahima ha salafu hadhihi salih hadhihi al umma asuman kome yodo kuma kome anaika era dawidi ini al'ummanon wallahi duwa meduwe jayambo moriheyin enyi za so nango enyi zuwa na ta hato ake jannatun na'im aka jannun muri ana kirihe nwarabe <coughs> dok wala jambe hadha tariq awira ka ka hu da ibonon al mustaqim na ma boran abwabun kasirun ezi eruru anya mini eiwori wa anya sari ati eiwoha wa hadhihi alabwab okawe lolonon laysa fiha magalik ene maninyi uzoigu e maninyi uzorasiguwa wala mafati dore ni dukokoron wa innama alaiha sata'ir esaina ni kenan owe kotinin wahi abuab, tubdi ila alharam ono wudana ikai o shoda na musana ikai enyi shawen dɔk wa al ma'lum ni sanai kaza ye eh. an al babu alladhi alayha sitaratun aw ila na ka cotton kana ma ni kuwa la yukallifu dahiluha be is when you di jan ka wa no do wa won because when you ka we so kokoro <coughs> okay <coughs> ona won ɛnyi sɔkɔs tan wɔk tan inu mɛ yɛni o ni kawa kɔtin kɛ nɔyi nanin ha yɛ sɔ kawa ma sɔ kari kɔtin wala jordan dole ni dika yɛ wa wɔ ma sɔ wori kɔdɔn o ni kawa na usika ali ni ne ina sɔ kɔkɔrɔ ozono ni ina sɔ kɔkɔrɔ yɛ ni chile balio la mesoho bekaatifihi wa yadoholu sɛliya ɔkisɔnyi kɛ nɔyi ka ɔmanu saka ha ni kɔrɔ. dɔnwɔ eheha bihilaf albab almuglaq yatɔyi udenai ka ebe tirin alebi yataju ila mifta anai ka oni de okokoro wa muallijatun ati danyi sume yanda anyi asowore nai ka wame oimme ka udenan awtanu na ado ni ka wata nwa wani matuwa wa fa hadha yahudhu minka waqtan okosonon owa dawme وأما باب الذي عليه ستارة أو إلى نايك كوتي نوينان فإنه يدخله الإنسان سريعا أربنا هولا مو إيها فأنت مادي بطريق مستقيم إجو وأما إني أزبور دوار سيد وعلى جنبتي دانا بكا ماني نيون أكا كهان هذا الطريق أني أمولو نون أبواب كثيرة دارورو تدل الإنسان إلى الحرام وهم يقولون حرام وليس عليها يقول أن سينا إلا ستائر أكي كوتي

nule ka ọsọ nọ n'idu wahala wahala nọ njẹ ni wee rẹ pọrọ di siri ọdun na ya ama wee rẹ kọ ẹsẹ it doesn't need that oye oh, ko just yara kure ka keeke sẹ ka yóò jẹun ka a e wili hẹ ọ ni ama ah, ni nyi ama step ọ bi jẹ mi kọ wa ekiri ọrọ ọrọ nyi step dọka ẹ ya wọn nyi step danyọ chana ma ni jẹ eyi zọn wa ekiri hẹ na nyẹ na ẹ ẹ ti jẹ ya na anyọ chi na. so just little oyibo that you can only do ndo a ono ndure kai anything haram o easy as a padaki kai ozo senwo oyeko so ana ka ano men donika okwomolio no wa extra careful any kai asuna ngusa ana e kai isonon idoba na ngo la yuhmad akibahu etaha no we hinewa

minha fatu ala nafsihi awalan babu shar okay wa na ngo duwe lo ka je mai ngore di mai sai do me ko ro ro ai e hora mane da ki sanan umri la takrabu zinna asuka go re ko ise innahu kana fahishatan wa sa'al sabila fa shawin do buzana kai o ko da na ngunu di yasan nonto muri sallallahu alaihi wasallam da ke anto muri ka sa ro nyen ne inehi aka anyana na kebe mahara ma wawe aka anya gwauta omoro oro ko muri de ya zama le deka oni sko no rizi me anya nitu ka oro nyeno inehi anya sanya ngwe do na e ita na e woro ko mo tuna na sai ma ko wala on dalit wala on damain إلي أنتم صلى salam ana وسلم أنا كأنه أستاذ البشرية دكتور البشرية kọka ka ị ahọrọ ị ọsọ na owozi duwere ka ị a ịnọsa ọnọdụ ọrụ ọrụ anyị dure ka a aka sọdara ẹwọ ọchị fim odiri dara nya iskọ nọchọ bọ na dọka vena iskọ nọrọ ẹyà fim nọ anya mma anyị kara ọma ma end ọnọdụ nọke muhammad na nwa wara n'ụzọ dibi ya nwa summa fatahu alal ahorin ọ rẹmọrọ dunuzo n'ọyọ nesan because you jẹ́ you ka ọ̀yẹ́ dọ̀ dèrè No man in the rọ̀ wẹ́ numani atọ́ dáa The ana nafs I will awo eri sana ahẹ́ wẹ́ that daholat fil haram Okay, ọkì jẹ́ ọ̀rọ̀ àwọn sana ka haram What I was that fee, do wọ́tawọ́tọ́ dat fihi dọ́rẹ̀ dọ́rọ̀ ẹni sọ́nọ́n wọ́tamakana min hal haram The haram rẹ̀ kyẹ́ wọn látò hebo okó sikaye antakó na wàdá hafihi ọdún n'obe zikọ́ ni nyalaka náà ẹ̀ nan ọ̀yẹ́ kọ́. فيتحول من فاعل للحرام إلى داء للحرام أكدو جسهون كاي أنا ماكو ينو دادون لا كوا هذا أنا حرام أنا ومرق في دا كوا هي ohe gwana mendo need ka ozo sinyi ma makowe asoka ka wa because i na ken da ene ni ken manage ene so wan tai ata mo na e kale slow dawa ene kale yo da wa kale yo da na be ka non

ejo da no ka je wa ite sana wa mo ma se kala e wa oye go da ka ile ku ya de ka we che de oye go an jo wa ma ra ya so ne be ijo do ra haram oye ko do kwes ka e a a we kure ko za mo na boy e da de wure kwes e e unyero wa na nira na ye at least wa na ja wa cha da ba ke onu ni ka wo kwa do wari ona ka hoda nan ako hadha shanu ahlul batil osana bidaya na ka e ya masun wa du'ati dalal atana ka hoda no zoibu wa fusakun na ana ka na ko wewen e kulli waqt wa hin in a bume atil e fi badi al am wati at aqdamuhum haram ok inni o yinyimire ana ka e e man raja hon sana ka haram oben wallaju fihi min abwabi dara ngunuzan summa asbahu du'atul eh, du'atul awle mono de haran du'atu lahu dai kai ben lai kwa hada yani ben lai kwa hada du'atan lahu inu donan ona durika azawro awro na mbobo o ya kubobo na me enyi ororo ro na mbidi o ki bidian asho binu sunna ezere amoskon nyaro inan yani don na hada da kureka oye ko same ako kai olo kai o ne ebu asai kon nyalo bu dake wa fi hadha al mana in tumanan yaqulu khalifatu ar usman ibn affan ana min khalifatu ar-rashid usman ana wali affan ako waddat zaniya law zanna an-nisa'u kulluhunna ako nyene ana ikosere ko a prostitute venis kai abonye na onye abonye ne hile so he onye nwa sere ajen. ana lure kai onye na naika asịrị ka wa gwụrịọ sọ onye nwụmadụ ọkwa dịbasi ihe nka arịhịnụ anụnọrọ ọbaba kọntrol awakwa ji nebe da ka ebe ụka ayọ anaghị ka ya were nye na-ehu broye wọmọ na-eri di som nis ka dị ya ehe nri aji buru anaghị ka ya ọ nọrọ kawa anya na ọnụ chenọrọ na ka ọ bụ eche nji anọ na meghe anụ nis kọnọ ya sọ ma anyị hụ anwụ ha sọ na anya nọrọ ya sọ ga ka ya lifestyle anyị ọ na-eche nji anụ oh economy they they think it is freedom ọnụ ndị ka kwonye na ihe onye na-enye ene mụ kọrọ den rọnụrụ ọgwọ ka ha chiri anwụ n'ọfịs dere ka that is what is called civilization that's enye na uh, slavery at the end of the month they give them penny eji wa n'ọfịs dọ gọna ịlọ dọ sụọ onye ruo wee nyere kalịd ka ọ akọ alịd ọjọọ ego de ai kenyele ere ya ai kampe ka arin ano ina opana opana nya je tu osiri ya nda mana no wonya ngwe no da polo ada no kone we handa wana akure ka no dali ya ndo ne na ne nebo no rono Oyoko Elenaika, their life have been destroyed by themselves. Ọnà Nureke, onye na-ehụ na were ọzọ ozi aka na ezi ịrụ ọrụ anaghịka ee anịnyọ ịpache dekena ni skul ọnụ hụwe anyị na-achị ụka arụwa grade 1 ena nri aba hụrụ enwu ni ena ya ajọ nwere ka ọ ọnụ like e nwere ka boyfriend nọ n'anyị arimete ọsọ asha ọsọ da asa ya wọhịa da ẹwụnyere e awụ wa ya eme ya n'ara awọ ẹlẹlẹ ya ebe ya wọrọ ehwe edewe risk ọwa ma a na-ehi awọ da kennedy chọrọ awọ ọhụrụ the world is so corrupt same because èdè ní hin rẹ̀ those prostitutes ẹ̀ yẹ́ sky ẹ̀ na ẹ̀ asa akonye asanye nyena na akonyo gbanye asanye nyena no noro nyi da e, no otu e. nye denye employees ni no noro ana keke la nyo ne ene e banyo ne eskele na kata sora ejo waga ka wole je da han wa ka wono ibere we owe o we so ejo mo ni dɔw kɔ kuti dɔw kɔ give one excuse or the other eh, eh, ka ye ɛn ɛɛ adani ka ye ɔna anyi ɔda sɔni nyɛ lɔ wei asɔn ka ɔyɔ deɛ ka adani ka ka dɔ nyɛ lɔ dɔbi deɛ ire o da bɛ ɔmɛ sɛmɛ ta anadani wa ka yɔ that's why ɔni ke ɔnyɛ nɔɔsi kamarin ɔnà lórí kisɛ nye ɔnà tó mori kasarɛ mɛ mɔrɔrɔ ɔrɔkɔ náà nyɔ ɔ ɛ b'a nyɔ wàá kó náà àyíká wà náà abiri ɔtúbɔ ɛdani onye kwo do ka wa wa we do awu ja me do ka brother we ko brother senyo enyo bo do jine hu ne hilo ka on ke we tenyire hi yalo ni le no we tenya ji no na la no zen ka wa la na so so go and ra destroy they want others to be destroyed yawadu lezina kafaru ɛna ikana kama wewe ɛnima na awowa kai wanarema ya warema kama wani merema kama wani fatakunu sawa dai konyonya akobe so da abaidi ya wanira muno do ha honira ona lule ka ele obi na ka usman radiyallahu anhu oriri yani umon usman radiyallahu anhu mona ka umodo do abi golden age of islam don mani watafakkar lihada don mani rokaye enyene ahmemian lɔwɔlɔ azamanina usman ɔyɛ ni re umayɔ nɔ nɔna ika yɛ e. ɔnɔ ne ɛyɛra e te yɛ lɛ umayɔ umayɔ nɔ kɔkɔ bi pratika ɔnɔ mɛ waa waa zɔ e ɛwɔ nyɛ nɛ waa zɔ ɔnyɛ nɔ ɔta be careful ka waa za ɔnɔ ika yɛ ɔɔ daba nobility ɔɔ nyi good character ɔɔ nyi haya ɔɔ nyi modesty ana non to musa salam kan nas wala dini halile falyanzur man yuhallil o da na ina dinyo no wan che ko na uri azata ana ndo ja hano kala to sahibul kaslani fi halatihi kam min sahihin bi fasadi ahori ifsadu asani mo nusu zota o na ikonu ora me no menyanyi aya aya awi na na ga kam min sahihin bi fasadi ahori ifsadu aya aya awi na na ka odokumokumo ozo ozo ma awe

nok adwal balidi ilal jaridi sari'atin kal jamro yodo fere madin fa yuhmadu ka adwal balidi o da gono no raga da golo boro ehe hoben kal jamro yodo fere madin fa yuhmad wa yasman ke akena ene nguna tito je jodo to tito sakowa wa ba hulo da ye enwuri ma na kai ewure ba hulo ngasa ka ora kene kene na ko ni jambaben ana laka man dahala al haram wa walaja fihi ona angoni haram dole yenwo la yuhibu an yakuna la yuhibu an yakuna wahidan fihi uskon nyaro inan fatabda nafsahu tantalik min kauniha fa'ilatun lil haram ila da'iyatun lil haram o ka do jesi eni kai awo ja mako yonon kono ko ino nai kai a hyodan nan wa yakunu bidhalik o ka do maniya wal iyadu billahi umuriyo sirri mafatahan lilshar miftahan lilshar do ko ko koro udibi magalakan lilhair dai ka boni guzaida ona noni ke don go ahana ka o ahana ka ahora udibi ahora naidon aho ya na ka ya manna ko go salame a karere moda asore ya to ahono na ko go da pitopa na ka e si roye da o shaifa asore hora ya to enwa were ka hoya every zikiri every quran every to pasa be every hadith on to moni every ana sho is again what a bele honon a ah, ka ido ido dio di kana kan then don't stay at that place to kala mur sadis ila na to o hinon addu'a o ibadua aka du'a awela du'a wa huwa miftahu kulli khair وكقرا يا بايلان وفي هذا المعنى أكايل جزوم ونان يقول أحد السلف أنا من ذلك جاي نلكم كمان بارهم oke ta amal to fe jima ilhe oka ma sina sebe ini oke kugu oida fa wajadtu lil hayri abwaban kasira don rikai oida o nyuzi anai kororo as-salatu hayrun isala oida bin as-siyamu hayrun awa oida bin al-hajju hayrun haji oida bin abwabul hayri kasira o kuzo oida wa wajadtu din rinkai anna dhalika kullahu abasan biyadillah aban banain wo morihin fa ay kontu dore hure to ayon kai anna du'a miftahu kulli khair ka wele addu'a ona ko kola boy da because la tastati an tusalli illa idha anaka allah wa ba nyan ko sala e jo mori ogo wa wala tastati an tahujja wa ba nyan mi haji an tasumma wa ba nyan bawe an tasaddaqa wa ba mi sadaka an tabarra walidayka wa ba nyan mo idha nyan wa dawo an takuma bi amalil bir wa ba mi bilana ka ibrubura illa aka idha anaka allah akijo muri ogobo walidhalika kana rasulullah sallallahu alaihi wasallam yartajiz yawm al-ahzab okono ndule ki onto muri sallallahu alaihi wasallam da jode he nyino nupana ko hana ka anyi battle of azab ak wallahi laula allah ma tadaina wala sumna wala sallaina ak wallahi ono chumuliku laula allah ewe umurihin ma tadaina yeye ani borojoze wala sumna wala sallaina yaya na bawe yaya na kusala ohe ko amma bi labda na fi jo mun ya ko ke yana ka ya rabbana laula tadaitana wala tasaddaqna wala sallaina fanzil sakinatan illa qaina inna alladhi qad baga alaina idza aradu fitnatan fa abaina so bani bo abono no ne akan ya rabbana umuri na wadali hay laula tadaitana ebo no boro ijezi ebo iboro juzao yani ma kuna linahtadi laula an hadaina allah o oh, ya ni bosi wallahi ono me dodo onyi guidance umuri o meka wa mi sunna wa ko muri abo asuloka agoka so ra no me eh, umuri o give out that guidance waya ni nyangwa bawe waya ni nyangwa misadaka waya ni nyangwa kusala walau la bi hidayati allah eba na ka umuz wana wa ta'ala o si hidaya ni be ana noke walau la fadlullahi alaykum wa rahmatuhu eba gobe banyo muri anayi na anayi rasawne wa rahmatu atayamban maza ka minkum min ahadin abada enyo zinyai na na ka o yani nyangwa ni paduwa ino na kai isi pure human being na kai wa masawri ka wa hay wa hona kobe walakin allah yuzaki mozo na wa ta'ala onon yo no de qala ta'ala na baraka ka walakin allah awere umurihi habbaba ilaykumul imana ono me ko ngunein oido ono me kai e, isana dai ka ono isana kai e wa karraha ilaykum do me ka weyon sabe akamau ono me ka ni kai oro ko ya tete do ono me ka do nyi helan na uri no muri ni me e me yo ka ka na le jeso no no na le jina ben do ku yo do onya ndo na ngo onya na je onye da da ya

doka fadla min allahi oyi mani mono moli mani me ewa go kawa anyi sume ewa go kawa ra namukoro inu bajo moli oyi kwa na gake na inu bajo moli akube na ele na na ena ayena shadu eme dara era wo idebeje dare ndeka ana siti na take away hora we bajo oyi oyi ewa go kawa bale eh sabe min allahi wa ni'ma obanyo we hunu wɔ nneɛma dɔbɛ wɔn mɛ anayi kɔmori ɔmɛ wɔn anayi ka oo awo kɔbɔ ɔmori ɔdi saayi dɔ ɔmɛ sɔkɔbɔ awɔrɔ ke ɔzɔ mɔsowori ka ɔnɔ badua abomɛ ɔnɔ dɔkɔ wali hɛrɛ agɔbɔ idza arɔta li nafsika an takuna miftahan lil hayr ejuwe sie ŋɔ kɔkɔrɔ idza wa min ahli fadl wa ina na kɔnyu ban wa min ahli ilmi do wa ini ono ye anai kai o nye biloboro wa min ahli al-umur al-fadila al-azima do wa ina nai ka o woni anai ka mere anai ko nyu banyana den is'alillah yomo homoruse fa inna kulla dhalik bi yadi abere no no no ya jalla wa ala onu chete ngudo ne babanin wa li hadha qala ghayru wahid min ahli al-ilm agwasan anabika aka ewe kunya ina no ye addu'a o miftahu kulli hayr awila du'a okokoro a boy zaben faman wafaqa li hadha al miftah wafaqa li onu muri o me ka ojiro okokoro non yani ono o muri ra ko ojiro uzaida waman hurima hadha al miftah onu muri o do kokoro non hurima min al hayy umuri ora menyi ora mi ora benyi si o sana a hayda doka fa du'a aw du'a wal ila allah atoy bandu murhi wasirkum ma'ahu atɔyi mi lɛ dalilu mori asayi ka yi ɔbɔwo esi tɔn ɔyɛ ko asayi ka wosɛ bɔtɔ ni hɛtɔ ihɛtɔ katɛn da ɛsɛ nye ahana yi ka yi wura na wa zamɛtɛ ìjà aka do kẹwọn sábà wọdọ gbàngbà hi nyɔ ti na ka yi isa na ahe ɔyida enugbo mori sumana wata biya de hil hoyir ɔyida ba na yi nuban anɔ izɔnɔ. ọ na-aga omezeyin ohekwo so that wàá bá mesa dáná yẹ wàá nye ẹzẹ ẹzẹ rírọ mọrìhìn wàtàwákàlà lẹ́yìn dúnyọ iṣẹ́ àìtọ́ran wàláhì dúró ká yẹ wàá nyà kìdá yẹ wàá nyóhùn nyà ètè ìbílẹ̀ náà náà anáyẹ̀kọ̀ wẹ̀ náà.

ọ̀nà lọ́kọ̀ àfidà ọ já ẹ̀ na-aja àfidà ya já ẹ̀ mẹ́ wíwèé ìsìkọ̀nà ọkọ̀ ayé rẹ̀ rẹ̀. lẹ́yìn ẹ̀nà ìwé bẹ́ẹ̀ yìí ká ẹ̀hẹ́ ọ̀nà ẹ̀ wọ́ ẹ̀ àwọ̀ náà ìjìnà ọ̀yẹ̀ rẹ̀ wọ̀ ìjẹ́nyí di ọ̀sọ́nìdà ìjẹ́nyí di ehi pọ̀nyálẹ̀ ewu wọ́n ahẹ́ búrẹ́dẹ̀ lẹ́hìọ́ wọ́n búrẹ́dẹ̀ lẹ́hìọ́ àmọ́ ìṣàlọ́ ayọ̀ yìí nẹ̀tẹ́ agbóhùn ẹ̀rọ ni ya na na ya

Aka ebe, ma se susu nan sɛya nye ehusa na ɔbɛ sɔbɛ ɔdɛ ɛdɛ ya dɔ sɛya sɛ sɛ akida wàá ŋɔ do wa mɛ wéé kù ní ìjọ siesie ɔyɛ kù ɛmɛ wɛnyɛ ɔmɛ dasa na ɔda e e ka hɔ ah, na ɔnɔ ndɔ ɔnyanwó ike ɔni kɛ esi siesie tɔ dɛwúrẹ́ ló ka mun do hay hone so no mi don ni kai wasid kuma aho yani da dare do wal inayatu bi adabi du'a diare te yete dia observe sabi etiquette of adua wa shurutihi sabi dan wa dawabitihi sabi uzi ana ka ta asemi al mutakarrira ana kuma yebe da bi kitabillah wa sunnati nabihi inu wo mori ati sunna nabi sallallahu wa salamu alayhi en wo mori atai hanu ne tuwa hadha min azami ma yakun okay ọsọni ini ire ọdẹnwu anaghị ka ire inan ka anyị ọsọni ire ọnyi etiket ọnyi kọndishọn dọka bal huwa asasu fi hadha albab ono wihete ini uzonon wa qad tuqbala ala allah ikbalan sadiqan odonon dọọ na gero murihi o na gero na ko gari da izabin tarjuhu do tureyi wa ta'ammalhu daika on ayani bakana ka inan wamban do eh, idan eh, watat ma fi nawalihi da ko sunu muri aso roja minhu de ture hono wan wa yastajibu allah aka umuri ba daduwa fatahu ye hayatuka kullaha akado ra eha dora miftahan lil khair do ko koro ila magali kan le shar do bi uzoigu anai ka uzo diwi yandu duwi guzo diwi itanu wa wa me do wa me on the etiquette of islam ama we manu ya dana we ka we we build them with akidan mala wana hada ka ka idana jai we ne sin we ne jan dako wala adiyatu fi hadha albab kasira aduwa na manu be inu non ororo wala utiru bi zikriha mes kama da godo ay mention ne lakin ashirru ila du'a kana yaquluhu nabiy eh, nabiyuna sallallahu alaihi wasallam ma tanuwa ma se ma ruwa ni ana ka nabi sallallahu alaihi wasallam o me fi kulli maratin ina bo me yahruju min baiti ana jine hu idan kana yaqul o kaka umuri umri inni a'udhu bika ma foisere hon wa an adilla inika megu inika megu aw udalla ma badua ana adilla ka asim asazavum aw udalla semre buada donc aw azila kama jiskoze aw zala kama jisela aw alima awe kama hunam aw udlam awe kama mehuna da aw ajhala awe kama maruma ya awe yujhala ale awe kama maruma kambe yana simi bu asaza wum asimi jesi asaza jesim asimi mehuna yada, da asaza mehunam asim maruma ya kala na asaza mehun maruma ya kambe akallahi sada du'a shi fata ini addu'a nan alazim ana ka du'a den waben wa ati oyidan wa shiddati al-ihtiyaju ilayhi fi kulli ma'radin tahruj fiha min baytika ati oyini dano nuni dadu'a nan palaki abumo no wapi jine hune ida fa idha akramaka allah ijo muri odo banyo wastajabaka laka hadhihi dawat abi aduene nwa me do muri do tura wala sirta mitahan lil khair do wale ukokoro ida wa magalikan lil shar do bali oigu odibi omuri asimibu asimibu ala asimibu asoda wu yani meme na a kinu za mu ya dimba ngwehin okay kana bado salaf okay faina na ka e paine salaf ana kubili bara ya kolo fe dua dua ihe o ka ina dua ka allahumma sallimni o muri ham wa sallim mini dua re hame dua hada hono wam yani o muri ham dua hada hono wam amadoke wa dua nabi sallallahu alaihi wasallam au saminhu wa ajmal wa atam aduwa non to muri ba one ka son ono ganen wu na sonen ono lelo la hun ono le guhun dɔke fa ala man aroda an yakuna miftaha lil khair o ka nyoyo na kai is kono ko ko ida an yalja ila allah jalla wa ala ono ka oni ona gero mori yani o bandu mori ana ka no ne bado don ono chu chete ndo ne ban wa an yulhi wa an yulha alayhi do supplicate do badua no wan subhanahu wa ta'ala ono ne atone baban bidua ila dua an yukrimuhu bi fati abwabil hayr lahu kodu banyon dun zoida yon wa min da'wati azima okole ini adua na ko de ma kana yuhafizu alayhi nabiyuna alayhi salatu wassalam ana ke a sere hunu ba nibia anibia yo sere oyime kulla yawmin abakohi ba'da salati al-fajr aw al-misali fajr ka allahumma inni as'aluka ilman nafi'a wa umri ma huwa iraya na ikowa mai fane wa amala mutakabbala atukola na ikowa don wehi wa rizqan tayyiba atide zena ika izana ni waben wa minha inan ma allamahu nabi sallallahu alaihi wasallam o ini aduwa na ikaye a nabi sallallahu alaihi wasallam o roi aisha radhiyallahu anha o roi aisha mori na ira allahumma omori. inni as'aluka min alkhairi kullihi Omori. ma hose ino idha aban bim bim ajilihi wa ajili ana heina na tene turete ma alimtu minhu awni mi yani nan wa ma lam alam atana ka me akoye wa a'udhu bika min sharri kullihi dimira poisere huni bi abodibin ajili ana hei wa ajili atana da turete ma alimtu minhu awni mi nyoye hunan wa ma lam alam atana ka me allahumma umuri inni as'aluka min khair ma hawsi oida ma sa'alaka abduka wan nabiyuka o idana kai ori hiya atanibew o o hose yana ne muhammad sallallahu alaihi wasallam wa uzu bika dimira po isere hono wa min shar huno dibi ma adha bihi abduka wan nabiyuka idana kai ori hiya atanibew o po isere hono wa allahumma umuri inni as'aluka aljanna ma husika wa shal janna wa ma qarraba ilayha min qawli wa am aw amal atisana ka ye o kɔrɔ agorɔ min kɔwulin enira ka au amalin awo kɔrɔ wa awudu bika ka mina shar wa awudu bi ka mina na limina polisi le nilan wa ma kɔrɔba ileha min kɔwulin au amal atisana ka o kɔrɔ agorɔ enira ka to kɔrɔ dɔk wa aluka limina hosin an taji ala kulli kɔdɔ in kɔdɔ itahu liya hɔyron mɛ a bi kadara nu wa kadara nimi ewo mori subhanahu wa ta'ala mee kada kadaro izabi so ha mani shi oke ọzọ badua hun ini ọiza anaika idunugbo mori ọna sugba na wata ala ọyina ni then alamuru sabi ile anaika ọtọ ihimba ọka min tajannubul mawari dil fitan ọkọ lọnà zelila ahanaika ahibiti na ọbin ahanaika ba kore ka amemhe nyanwa amem amem ka jorobe e, e hana ahura ka idon e wa shubuha sa hana ka e, ile vazi ana idon wal hazar minha du sile wa holo aka min al umur o inire allati yakuna biha al mar'i ana ka yakuna biha al mar'u awa meka oda miftahan lil khair aw in ukokoro ida tajannub ona bikunu dalil mawarid al fitan ahana ka na fitina awen والشبهة أهد الوابن والحذر منها دوز التيات دوا دوا كما ونهولا دكو وهذا يحقق للعبد سلامة في نفسه إجاري أمان ما دو كوهي لكاي أوري هنون أها إن وان وتدا وأيضا أو بلمنا سلامة من أن يكون مفتاحا شر على الناس دو هنوان كاي أصوب كوكولو ديبيالا دكو عن عبد الله بن مسعود أدوهن عبد الله بن مسعود قال أكا إنها ستكون أمور مشتبهات عبد الله بن مسعود أوكي أوانيو إلي أنايكا إفجاوين إلي أنايكا إدلوين فعليكم بتؤدة أوكامي علوني أويتان واتيتي أويمي هيهي دو وجمولي فإنك أن تكون تابعا في الخير أوكادوا بكاي وساسا إنويذا hayrun ono hun min anta kuna rasa fi kawa ini wa hile su ino dibi yani wa ya ha huna dia manu me nwa kae ya nyodo sa sa dai ko ila ya men dan kae wele kae anyo uche na ore ka je wa re do je lo wa ko ka kae uso ne ka ure ka wa wa konon dai ko hile so be don okado wawo hile su inu dibi dake fahunna o kedere non man aroda li nafsihi an yakuna miftahan lil khair onu iska ono biyan wan o kokoro ida magali kan lishar don ogu odibi li yantabi fil umur mustabihat ani kotiyete eni le nai kai ora bazi wa umuru fitan atile nai kai fitina evin fala yabruzu laha asohure ngoni to heinan wala yandafu indifa'a ta'ishin almutahawirin aso to ngonu woni ngo o tu ngonu woni ngo na kai o na kai o miru to ishin o miru so ya no miru so mutahawirin dai ka wo hein alladhina yuqauna anfusahum fil fil halaka na kai e ne ngwe ni nguni o halaka wa fiha yenu na sa ngon bal yata'anni wa wa ok ani okay otango mehehe do nyi egwotin wayatarawa do deliberate do sino sibe wayattasil bi ulama alkibar do harwa usi arwa na kai arwa de kwabin wala aimatu akabir ati arwa na ka arwa de nwewen yani re mana na oguku yoda anyi kai na kai enne barwa na ka that is ma ka arwa do kwa arwa na ko ikeu oye ko ewar hona kenyi soye udi yo na men aja ti weda mu do kun do ko ni bagi dan ne ewe ngor hono nje oda me ja wa kaka lo kae al barakatu ma al kabaro ka baraka bana ma al kabaro abe abe kuta hino abe kabara abe ko ye ye no be yana hona ka ulama ul ajilla ila hadhihi al umma arho dan dan wana kae aruhu melen ne maka umma ummatu ewi ayonon lazi ewon ewi ayonon Ma maka umma ummatul islam yani ummi islam duwe uzikaye enwuri wiwe enon na na. si enwuri mi usemin soka enwuri mi shehu nasuddin albani rahimahullah alay soka to enwuri mi bimbas rahimahullah alay soka to enanare bo hehe inanne enwuri mi sali alfawzan alfawzan enwuri mi sali almunajid sebe elen and then you can go you can wonye nwu how was the question they show you ani muhammad hassan wonon amani ah, yeze kuma kuma na ikaye ezene ni bana keo from the right source then sere ele and aba ngona nan oni kawa asa ikaye o se wo kwenwa odu hore nwa una nwa kenen iju were hore nwa nwa do don we chi kwenwa na ono me doke yastashiruhum wa yastarshid bi araihim oko ni ka wa hawausi oni ka weshi aleni ne yani do weshi o sebi opinion ne ne re onon wala yandafi bi ra'i ra'ahu aw hawa ajabahu asun lele o yulo na ka ewe ro abika o ise wona ko nwe aw kalamu kila lahu dufi anahu abika ele na ka ya ka ya na ke enwuri mano ka ayo do to twa ni won li annahu idan dafa indifa'an bila to adati okay jo onwo do onwo na ka o onwo no onwo o tanwaru o tanwome wala unnati enyo me woro to nafsahu o ka do won wa o ka ya eh, shar do waru alal ahorin ya onye kwa na ka ano me do ware because of where we who say don wo ani ju wara anwo ni udibi anu me ya je orzo ra anwo ka kwe ile ka do is ka e eh? problem mere eh, especially from the, uh, among the youth o oh, we ka ijo zo ra anwo na ejere o gukuru ka kawnis kono wodonon da sodo kai wa wodonon wa ko man jil islam des kono e wo ono sho anyo no me nyam islam ga ngo dawal islam this is what the youth of today are thinking same agoka they did not ask yani from scholars of repute from scholars anakai and any merit ọnụ ndị ka ọzọ ọrụ ọrụ dukwuru ka enyi na ze na akara skolas. scholars enyi o isiri nu ya hụ na ọdọ akwụnye ọka ya danyi ka shehul islam ọka dọkịrị shehul islam ka wọ eri ka wanyị sọ nyipuru ndị ọka onye ịla onye eyi we are not saying ka enenya nwunye eyi oye ka ụbọchị anyị sọ nye ya saa ka ele jenwu jenwu Eh, ere jeng jeng oko wen dana nye agoko sulu fiki wono ri di che jenara kale do ke were anyi saba anyi sa do jo ku sula abu sula ndu ne duka ebe sula na sula na na feme ora da bi huna na wa se man ono no ke wali hada agwasa ono yajibu ala linsan o wa babu tole so anyeta anna kome hehe wayata idanyi oitiyete do tinyango wa an yahudul umur bil hudud do zire rere oitan wa zahehe wal unnatu atoitan wa mehehe wa an yushawir ahal al ilm do si opinion yani do huse hunu wa na ka ono yaben wa an yuksiru du'a allah yando wale ba ngodu wa badua ro ehure yo balidu wa komoni ana aboze na wa ikono semejen wa haru hause aba bele mono do se bahu se kai umuri o sojiri anai ka owoze subhanahu wa ta'ala umuri onan ni atuna baban an yujannibuhu shar do umuri o sunu le dibi la an yandafe wa yansaka wara alfitan ayi ka wanwo yanu wa koro sai lami fitina wa shuba atadaru wa yabrizu laha do hore mo weto yana wa dai ka oga oga ko de ku hira sunan summa yatawarrata bi an yakuna qad fata shar ala nafsi akawa le monojo man dira mara kala ko be o dibi e won wota wa ala la horin atan sana so e no nom wesa ya me ojo ku na be atharul fitan save asiye e fitina do ni ka we no a project don me ma ka e ono no de ka he si fitina mo deere ide achere sọ ne bọ chere kene na ne da ida bọ me sagawa onika odawa kiafun ene ele anu aba men dene anato ohen al amru samin anato ohen ta arifku fil umur ona wa ita ngome he he ne lein wa ma anas, nas makari malahalak, al ahlak wa ba merira da daika ibile naika onyo ban makarim al doka min al umur o yenire allati yakuna allati yakunu ana ko wa be bi al mar o wa me kai adam miftah lil khair o ko kolo ida arifku fil umur ere ida ka utan was me he he wa ta'amul ma an nas bi makarim al ahlak duwe lo rira da rere gani eurozoro do da kwa ah ibrawo da do da kenan oye ko kawe awon na

nyere ka sista ọrẹ nyọ nọrọ na jin dọn rẹ ọkọ wọn hụdọ rẹ hụdọ ìjọ ọrẹ nyọ sa dọn rẹ ọrẹ kọ wọn hụdọ sọ dàrú then where are we heading to ọnà ọkẹ fẹyìn na hàdà min àdà min rọwàfid ọkẹ dà dọrọ mánì nyọ yà ndúwọn ní makari mul ahlak ọkẹ iná ìzọ dẹ wọn yà lè an na miftaha lil hẹr ẹni ka ìwé kọkọrọ ìdá wọsik ọkẹ mánì nyà ọyí ṣáà mánì padà yà ni nyí sí kọtù bẹ́ẹ̀. أيها الأخ الموافق أولا لما نايكا أو ما يجري أن صاحب الأخلاق الفزة أولا نايكا أو ني كاركتر يعني إبلونوني أو ني إبلاما فزة دو كاتمون ومعاملات سيئة دو ما إبلان إبلو كاتمونين دو ما إلا ذلك إبلو ديبين لا يمكن أن يفتح بها القلوب الناس أو بوزيكا يورون نو نايودا يعني ذا بويا أو بوزيكا ونايودا وقد قال الله سبحانه وتعالى ومولي أنا يكون أن نبأ نتنبأ لنبيه أرى كأي النبي سيد ولد آدم أنا يكون دو جوجي النبي آدم فبما رحمة من الله لنت لهم أيني أيام بومولي أنا يكون تيتبتو كأي أون تومولي صلى الله عليه وسلم وعلم ويوا ولا كنت فاذا غليظ القلب ويعني أداي كأي أيا واتي تنغانغان أيا واكالي يدا ويجي دا نيان نيان la anfadu min hawlik ala re be ko le da da ne kon muri awe da ka on to oh, muri awe we akwete nok anufus tanfaro min alghalil ai be ne we ko le isana ka ona ka o katen min shadid ona ka ire ana nga nga min al anid ona ka on to katen wa we min sayu ahlak ona ka e bonye blodiwin hata walau kana alladhi yaquluhu lahum hey odaka de ai kai ire yo da ka ai wan fa ina raunati ahlaki okay oyi kata ŋu ee bira imu amalati atɔmi ma mɛri rɔ la ina na iko dibi wafasa zati usulobi atɔyi kata ŋu nola kata ŋu tana faro na saminu daa do la ko de ɔda ya ka ɔda ɔda ya ka baaba advice awo ni school awo ɔda ma advice awo dɔ ka ni anke wɔyɛ na su ka ɔdɔ na ka na ɔna ma ha ko wa na ka ولهذا يحتاج الإنسان أقوى وذونيك ليكون مفتاح الهيد دون مكوكولا إذا أن يتأمل مع الناس كما إلى ذا مؤملة رفيقة lele oime anai kai ole wa yukalimu bi kalami tayyib al hadi wa wa kale wa do kale anai kai lulu anai ka ile anai ka okwa e anai ka oni budubudu al kalamu alladhi fihi tawaddu ile anai kai anyi o respect o do banya la inan laysa fi taali e wesi wihuwa ka e wa وليس فيه ترافع على الناس أي واسي كما وهيرا تلسودا وليس فيه تطول عليهم أي واسي كوهيرا ولو أهلت أضرب الأمثلة عن ذلك من سنة النبي صلى الله عليه وسلم أوكي جياسي أي أبجوي هوني سنة النبي صلى الله عليه وسلم ya kai mana akwawe apejue onto mwe meme la tola bin al makam o ko ya atwa yono no o ija yono o yan ra godo lakin adribu masalan wahidan ajiban wa mudhishan o kama shaw apejiwe konya ana ko himi yo ndo bisa na kai onye iwapato onye ma machi so enwon oke ndama dahala nabiyuna alayhi salatu wassalam inu mo naika ni bia umuri mi ngona dole mo ha onwo makata onwo maka fatihan fil ah, fil balal o ina nu zakuro no allazi ya fihi ashadul adha anaika a kwọ ha nọ ntomori a kwọ kata ntomori ẹnwụ nan a ma ẹkwọ kata zẹn zahaba abubakar sidik abubakar sidik rọja allahu anhu donan wa ata bi walidihi dona shọ adani ben wa waliduhu lam yakun qad aslama ba'd adana wa islam enu ma wa ata bihi ilan abi do shọ wetu anabi na alayhi salatu wassalam umuri omen wona dole mo ha mumsi kan biadi do man so wozo adana won wa kana sharu ok eyile wan wa rasu ati eyin les wan wa hawajibu ate ni papa meyan ok abiadun ka annahu sagomatun ok owo wo kume wa manere aban do kwa wote chakon rajulun kabiru fi sin ujo na rona ka ora adade ni rai lihiyatuhu bayda ila wan wawawo sharuhu abiad eyani wawawo faja abubakar ila nabi alayhi salatu wasalam abubakar dobe tuwa nabin famadha qala alayhi salatu wasalam sai sana ikai on to mori sallallahu alaihi wasallam o me betu oka qala okay halla tarakta shayhu shayhu fi baitihi hata akunu ana atihi fihi seru e mana woro kono tinehi dai kai oni onon to mori sallallahu alaihi wasallam onu ni to inehi huwa ustadul bashariya ono boy teacher dan do ye do mori do banyon e, kai said Abubakar Muhala. That's why these are the people anakwo ha na ụmụ nwa ka dọtụ ụlọ. Bọya nkwa hara haram ura abeni. Bọya nkwa ero ka ye abeni ba ka ụwa nụ. Amadule aye je ngontu o se ka ba nebe a bodo ku etu tu a ono ino wa na boti ne hi ora bela na da ke e idza nazarna na anfusina ya kan ya ngwai oh na dai kai ha ku ko oro kwa nai na ngwai ha ku ko len kai ika ya ko ne ku including me na anyo who care alman ka be ne ro kai na na ne ke anu ya kai kai na ni ko ru yo me

ɛwọn no mori ɔyala yɛ yiro ka ɛsɛn mi na yɛ ebere ma kɛnɛ ne kisi batayiza ɔbi na hɛn aso wɔt ɛn kɔnɔ ma mi si batayiza dɔ wɔna ayi dɔ mo a wɔyɛ si batayiza polo dɔ wɔna mo bolo dɔ wɔyɛ si batayiza dɔ mori ɛsi that is why only there there are so many anawa abɛ ɛnɛmɔdu wɛnɛ kɔdɔ kɔnyɛ ɔrɛ bɛ and i was so happy then anadɔ kɔnɛ no. ejani lure ka ye na masore ka ye ena ye ono kwanya wo hom zali makara ile ye o me christmas you have to come and ask question ana le nya ya ko ke ana nya me le ho na wa ka ka mono no bi dire na ezo ne ba me ja ile mra kon mala na ka no ka so nin ke because this is ono mda da ku ago oni go na ira ana ka anyi amemme dubanyi wa anyi amemme zawairi ndị anyị ka ye anyị fain nwanyị anyị na mma ya na anyị onimi na ehe na ka ya ni za money man say around ya ni za de to ho da ku tai de ere just to cherish the ka e ya aure because ile e, na ze ka yo ye e no ro kono no na ka ai bodo ne tu oda ka eso wona ka wa chenwa una tu ije na kusala ne wutu an duna ya tupe wa be wa ara kusala an ka we ra kusala bọsẹ ngwe mìrẹ wọdọ nyẹ náà wọ tọ ya ilé because ẹ eh, ka ẹ eh, wọ waka wọ àwọ ayọrọ ọfin ọnu wọ ka ẹ <laughs> eh, diwe wọn wọ ka ata wọn ada abẹ ẹ nsusu nyalẹ nu ẹ nẹnẹ nu amen ah, na wọsọn ọkì hada lholku rọfẹ lazim ọsọ náà bìbìrẹ náà ka ẹ rọfẹ ọ oh, nà ẹ bá alazim dọdẹ wọn min rọjòló dahola fatihan filbalad inú jọ náà lọ náà kọ ọ ń wẹkura uzi àfi da kwa wakata yan wame kwa wakata da yan maza yasna ofil kulub yani sasa na sabi sasa na yan wura nan so mai na ya iboran summa wada alaihi salatu wa salam ya dahu ala sadrihi aw ila man dun tumuri sallallahu alaihi wasallam no man so watin na chani wa qal dake tashhadu an la ilaha illallah wa anni rasulullah wa diwe nuka enyu mulo sana wa ke ka e ma bonton qala ashhadu an la ilaha illallah wa annaka rasulullah daka ma diwe nuka enyu mulo sana wa ke ka wa on وقال عليه الصلاة والسلام أنتم مولي صلى الله عليه وسلم دورا كالي معاذ بن جبل أما كاي معاذ بن جبل ووضع يده على كاتف كاتف كاتفه دم عن صوتنا إذن وهو شاب صغير معاذ بن جبل ozuya muhawe na ka cheko ami shubani sahaba inu zuya muhawe we na sabi dok ya muaz el muaz inni uhibbuka emi oyigo ebe bakar nuka manika not umar not usman not ali mu'az shabun sagir oyigo ẹni mìíràn wọ́n nyẹ́ nwúká yóò jẹ́ ìjẹ́ wọ́n ti mú jẹ́ ìbúrò wọ́n nyẹ́ nwúché máa nyẹ́ dada ìsáyà àmọ́ wọ́n bá ká ọkà ebuk i love you ọ̀nà mẹ́sàn-án ẹ̀dẹ̀ mìíràn kà yóò bí especially ìjẹ́ yẹn náà na ahọ́rọ̀ àká ayọ̀ especially ìjẹ́ wọ́n náà ká i love you. àná ìgòsè òkè náà ó jọ ebeche agụkọ enwụrụ agụka ya ma wee mụje nyere na ndụ aga ka ilobi n'osi iwe na-aka na ika lesọda anọ na ego a <laughs> so that wa ma na mee ihe oji on ye he danye sheje e nta ọ oda he i love you you are so beautiful has anybody tell you how beautiful you are yes my my daddy has already told me that you are so kinky don re ewure so that smile I'm already ìjà wẹ́mú rẹ̀ náà ní that way just smile and it's not new again Same want to tó mọ̀ sọ̀sán muaz small boy Okay, ọkà ẹni òhe book ẹ̀mí mi and then you're not náà kàá èké èsì rẹ̀ ọ̀ ọ̀dọ́ka olóyè wùmọ̀ kàkà ah, i love you that word ọ̀nà is so powerful And ànáyàn kàwọ́ ọ̀dọ́ka wíjẹ̀ ìdúrà you smile. ɛnu no mi do ni nka asɔda se maa hɛn ɔyɛ kò so ebiro tó mori ami lóni ɔnà ɔnà tó mori ka fala tada anadobore kò lisala asuna wɔ ɛta ha abisala ɔdɛrɛ ma abisala anta kol ɔyɛ kaka yɛ alahuma omori a ɛni ala wekirika gomu wɔ ɛni ɔyɛ tamaya wɔ wɔ sukurika atɔyɛ kowa wɔ wɔ hosini ibadatik ati ibadam di ma mɛdɔn mɛdɔn zoza. gbɛdɔn tó mori ani yan ka ye ana me doke were farq baina hadha wa baina man yuhatib sagir o ka were ehahi ana ina ka no ko non to mori man ka atona kare ya walad oh you boy come here e wono e o ma he no we were umre so kwacho non ani me ka o igbo ona me dije en le ara kworo ho padaki e fi ya la nebira Não estou a jogar na vida, não. É, a gente só me ouve. O aí vai, é, oye go dai no tan onyi ma holen ana noke au ya jahil awan awu so pono milanan awana hmm, rumana au ya kaza awan milanan oka bi ibaratil galiza rere ibaro rere ile o se bana ka o oh, ka tewu tagle kulkulu be ogwayen watunafiru nufus dodo da kwele ne wanyo na ya to do mebe ka wa hona wa hela yao ọmọ ẹnu kọjọ náà máa ọrẹ ah jẹrẹ na jẹrẹ ẹni sọ òkú aka ẹni sọ òkú aka jẹ ní èyí na wọn dẹ́kẹ́ wọ́n jẹ́ òdà ẹ̀ka wa ẹ̀hó òwúrẹ́ ụwa màá wà á kọ́ ká wà á ka rẹ̀ sáadà ọkọ̀ àìká òkú èrè ma he oji ozi nọrọ m nọ ekwo with a word anaghị ka it soften the heart it melt the heart so another ma ewu kọkọrọ is not were ntụ omori sallallahu alaihi wasallam is not taking care of the youth alone maybe eh na ni age na ka of youthful any youthful exuberance eh ntụ look at how he treats an elderly man anaghị ka eh ora vela balaki abe ayan ko well look at how he treats him softly the next example how he treats ojan sorry uh, sorry how he treats ozwe omuha not ojan ozwe omuha cheyan but oro oro yana ndure ka umar ibn khattab radiyallahu anhu ehudu umar me ka tengune tu anada nyi rukan umar ezwe ide ya mahenle kuma danyi governor ne betuka doka ah ah umar ewa numar ka umar meya ina hidawo lọkọ na umar nwe ehi sakit kolo na atik abisa na akara ebe ọdụ akwekuru nani ah dada nyiri ọnụ ma anya rụhụ ọnya ọka wa anya na de wee nye dọ de na enye pazijan wee ịwọ nọrọ tere so wa mana nwe ehi ọrụ ọkụ mehe ọdụ eche ọdụ ọkụ esikọ na osisi ewusa na ọdụ ya nka ndị aka nka nwa na mọbịa agụwa asa ya ka ọ

asa ka wɛm no ka oh dadira anyi go slow da so hola mu <laughs> ne ko wa be wahala o <coughs> ok wali hada ok wa man arada li nafsihi onu ishu ya ngwan kai an yakuna mafatiha lil khair kana wakara ona wakara da falyatahalla bi makarim al ahlak okolono o mi bila anai kai o mo o me wono be liri ibila na ko nyugban wanabila hati ibilana ka ibili ozu kumo kumo awen wakad kala alayhi salatu wassalam okontu muri wakamuri na mwala dawla muhayo innama buistu liutamima salih al ahlak akum kwete kama bazete ibilana ka ibili kumo kumo awen so inshallah ya ziko nya todi awaje antan sema ka tena osu mis kama je aluka last amen wani kwacha nemles kama cha bane mo na malamru tasi okanato ohohena alistibaku ila alkhair oyi he ni noida akla ya tahaqqaqu li abd Owa ba ewa e ba ko hide da yore he an yakuna miftahan an yakuna mutammiman lil eh, lil fat ka ozono oini oyizete ko bukokoro ala nas bihair ya za ina kinoida ila idha kana huwa mu'taniyan bil hair e huwa bọ́wọ̀lù náà ìka àti iyẹ́tẹ́ iná ìdá fa ìlànà lẹ́hùn àmọ̀ ìdọ́nà sábàkọ̀n ìléyìí dáhìí nínú dɔk wanzur ila kɔli shu'aib alayhi salatu wa salam biya kani ila yaki shu'aib umulo mi ngolo remo ha indama qala li qaumi inu mona ka o se kai ragwan wa ma uridu an uhallifakum illa ma anhaakum anhu mes kama juni nye eni sana kai me yun hon an kasume yani son mene yun honan a kisono e mare tonga honan walihada agwasanon man yadu nasa ila khair ona ahira kodo moida yambagi an yakuna sabaqan lil khair oko wolokai odono bone kwabede ni noidan qala ta'ala umuna nabaga kila qad kana lakum fi rasulillahi uswatun hasana ara nyoy ne ngontu mori onene apejuwa ida liman kana yarju allaha yana ka a turo muri eyi wal yawm al akhir atakuwa dirama wa dhakkara allaha kathira dawara na ka a tama yo muri rusatul ahzab okay fala yakfi ohu ohu an yakuna al insanu da'iyatu bil lisani maqalihi kai ozo hyoda dai ko hyoda nuwa hyoda agube inire nuwa ka kenawa se hyoda wan yakuna mufarritan amma don bi ona kai oji wanirema mudo ya mbe wake ihalihi odo shiwo ila na ikai aworo kono meine wan bal yambagi an takuna afalihi kudwa oko woro kai ukoran owi apejuwe yoda ukoran obisa na ikai aza hama dako wahunna tablugu mas'alatu huturatiha indama yakunu al-insan ogosonon oretuhe udibian inu mana ikodo se ya alladhi yadu nasa ila al-khair ona ka ahyada noiza amalu tadu nasa ila shar ama ukola ndai kai bona ahyada nu divin doki yakulu li, uh, eh, li ibn qayyim aga ki ibn qayyim al-jawzi rahimahullah alay amma ijue oka ulama isu oki aruhodi yenni jalasu ala babil janna enne yatu uzina ka nangunal janna yad'una ilayha bi aqwalihim da ya ahyada ni nan rere ire yoikenin ويدعونهم إلى النار أما دي أهير أن ربي أفعالهم لرقلنا إكيامه ili nwe na ahịa ọrịa nne ama ụkọrọ ya na ahịa ọrịa nne dọkịta fakulama kọla takwali himle nas ọka abụmọ ahịa ka halummu kọla afalihim ụkọrọ na ka wa nono ndawura ne wura ka e ka no e e cheku na danyi na arwa mele do ka ga ole no aka an anke won no ka odo da anke won wa ma do ku asibu do ya no wa ya ule ma usu ya wonon ili no wa he colonel jana amadu kole he ka ile wa ka ya ka ya so da adani ba kaka asuwa ana ka isana ya da nan hakon idza zawin kanu awwal mustajibin lahu ene ya ni woni papa na ikai ile ene na ya da nan awo ene ya na so mu koron fahum fi surati adlai yani haula ulama ulama usuka bayni apejue eni achere isana ka a ah, so ayo yani haula ulama arhonen ulama usufi surati adlai ok ruho di yemi ini achere o izu sayo da yani yadulluna nasu ila aljanna e ya zo ya da ka aljanna wa fil haqiqa amma ene da izananye kuta utarik daika ve asman kam roba won ve juzi zo won intaha yani izi ile shaykhul islam ibnu ibnu qayyim al-jawzi izo da tatoyin yani wa ya da kolomo izo da ama wọn i heard dan ɔkɔrɛ ɔda it is spelling doom ɔkɔrɔ no amɛ o ɛwɔ kaka ɛrɛkɔ isoso dan ɔnɔ mɛ dɔbi leo dibi ilẹ náà kàdà kàdà kàtó lè sori iṣewu iṣewu ɛmɛ lè so ya da ya aka sɔ ma na mɛ ɔyɔ kakɔsɔ nɛ yɛn o yɛn ati ko mo liyo na ko si license ya roho ni ke mo dibi o e go ono na wa roho a aroho a wa wo ko ya asman kon to mori sallallahu alaihi wasallam me on to mori sallallahu alaihi ka ya sabi en kan man me da me sono ke ma wo da ko no dabe den ono lure ka e e bi ron to mori sallallahu alaihi peju wa ila en do bi on bi e mirror do bi e misal anai ka e abude hao wa me ma mehe iska wa me on to mori miska me weska we weska we chiraru ara anyị apeju on to mori nan yo weska wa lesa anyi on to mori me meryo weska wa yate anyi on to mori me me yate weska wa ruse anyi on to mori me me ruse ha mụ to mori ina bisa na me ono me dikko mori awon ke ne jeje ko on to ka wo jiri ga inu mi awon e da awon ebo yani ska yale ruson to muri mero se yezu jiriga akaba ko ho yaba ruson amon to muri sallallahu alaihi wasallam bo ho hawenye yosan oy ko so ona ndure ka nabi shoye alaihi salatu wasalam mes kama mele anaba joni ninye. sagowo especially ona bi dai ona ka heoda dus na ko koro ida yoda anyi oke iso wa ka yoda ke ome jee aika ine nwa na ebidilile ọnọn asa aika ye ọnọ ọrụ aka dada ene ni esike na eme ije ebe na erukọra ndị ala kwere ụka ọ wenye nwa ka ọnọm ndure ka oji oru oru odu ha onye ni ka emani moson asu ehuna ọzọ ya ọnụ ehu eche na ehu shiga ndị ọka ayoja nkishi golo da echi olo da dada ehu sika dada jewe ehu ọnụ onye ehuna ndo were mmọnwụrụ ọrụ ene na ke na ka enyi sɛ wɔtɔ na ehuna ma dama na eri fiimi ije ya ba ngwa ho di da ka ojo ojo oyo che ikoku o chi ya nu kole ojo yo na na anda ma me ide ile kasa na ida na kasa ni ile e wa nyi right ile ona le nyi right ile and destruction yo na ati ezi so gobo ni nke ison we esko make sure especially ɛwɔ n'abada ɛwɔ bi example ɛna ika iri hi iri ha man ɔnum ɔwɔrɔ ɔwɔrɔ ayi de sɛ na dɔw mɛba tuni sɛtɛla ɛsɛ sábɛ lórí kó bá nyɔɔ nǹkan mi wéere kẹwàá lẹsẹ tsa gɛ tsɛtsɛ náà wọn wò hálɔ jɛ ɔgɛ yi dà wọn. wọn nyɛ ŋuri ɛnyi do a control do select ɛwɔ eh, nu wéere ama wo dze wo anya ŋu ba ma nia. oye ko so ɔnum ɛnɔ nu yi ka there are some something a war of the best example we jere ha ma umma were umma kare uje won rawa kare iwere ko zuwa wa era ko ro pada ki naka ni onyan onyan no na re ara do roho oye go da imitate onyan me ko ro wa onyan no me re da were ko zuwa ya da ka alama na kare ha do se na je da o avonyan me ụmụ ịka lekere a ọsọ wee hịa ọdụ sere ka ọkwụwa ji ede ere o ọdọgọwe na ọkwụkwụ dọkọnọ na ijọ ina kene dọka ho oh, mmana m ya tụ ụjọ ah onye ọta na e, e, e, aba aka onye nọ na rejo tọ enwonye waa na ewure ọgwụrụ enwu onye nwụsụ dọma nye ọbẹ <laughs> ya ya kọkọrọ ịla inshallah ya iwe na kwa ya ma aka kwa ya taiska ya semen inshallah ya na ge di do mori su hwa won di chana wo ko le which is order me menya ngo kokoro da ko kokoro is awe so that as an go wa benefit en wa the ura benefit e, as an awo anaike oguru umuri na wo ya ba ina na ka benefit en wa then dia ba benefit na me dure kai baduaka Allahumma ahdina umuri boro ijoze wahdi bina duwale woro jodelele ya noda ma woro jodelelo awe kijeze eleo kawa mebroboro dada hamao waja'alna sababan liman itada duwa mai sababi anada basi woro jode suya duwa ye an yeska odolo wa mania odono obedo lani omemenya ngwo kokoro ida omuna do mai kokoro ida do mai ka ebiro ne ba manada basi duwe ko islam muna da fe mai ebiro ne ba ma na ba me kodo islam won wo una ba ay kemo biro na se to yawon اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر كيد اعداء الدين اللهم من اراد المسلمين سوء فرد كيدهم عليهم برحمتك يا ارحم الراحمين سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك